káàkiri ìbànújẹ́ tó wà ní èmi ni mo bá rẹ́rìn o. àbí kò tẹ́lẹ̀ kọ́ wà lẹ́ni ilẹ̀ ti débẹ̀. mo ti débẹ̀ tó yẹ pé ìwà ìdá nígbà tó lọ́ọ́ yan ti jogún oore bẹ́ẹ̀ fún mi pé àlékún oore rẹ̀ kan lọ́nà ṣe fún mi láti dúpẹ́ torí I thank God bàtọ́ náà dẹ̀ tí wàá fẹ́ ṣe é wọ́n ti rí gbogbo làkàkà ẹ̀ ènìyàn wojú ọlọ́run wọkàn ni nítorí dẹ̀ máa ń sọ ní pé béèyàn bá wà ń ṣe dáadáa tí ogunlọ́gọ̀ èèyàn bá ń ṣépè fún àdúrà ni tí wọ́n bá dẹ̀ ń ṣe burúkú nílé ayé tó dẹ̀ mọgbọ́n àyíníke táwọn èèyàn lóyún tó dání yàtọ̀ sí kó jẹ́ èpè ègún táwọn ọmọ ẹ̀ máa gèrè níbẹ̀ ni torí tó bá ṣe rere náà àwọn máa jẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fi oore ńlá yìí fìtàmínà rẹ̀ nítorí kò ń ṣe oore tó jẹ́ pé eh, ọdún méjì aṣá ọdún kẹta aṣá kò ní wúlò mọ́ eh, ọlọ́run ti yọ pé èmi ò ní padà sí kọ́kọ́rọ́ mọ́ òye so ó tó kéèyàn bọ́ta torí tọ́lọ́run bá ṣe é lóore òye kò gbọ́dọ̀ sọ síta láti fi dúpẹ́ oore tó o bá ti sọ síta àwọn èèyàn ní mọ rírì ọlọ́run eh, lọ́lọ́run ṣe máa ń sọ pé tí n bá ṣoore fún ẹ ìwọ sọ́ta bàbá tí a bá wò dáadáa lásìkò tí àwọn ní fíìmù ẹgbẹ́ yín tí wọ́n ní green village tó ń lọ sínú igbó tó ń lọ gbogbo ẹ̀ ilé lẹ́yìn kọ́ ó fi jẹ́ pé ilé lẹ́yìn kọ́ lásìkò yìí. ẹ mọ̀ pé gbogbo nǹkan ní ayé yìí àsìkò ni ìgbà kan ti wà tó jẹ́ pé fíìmù iná làwọn náà gbójú wọn gbogbo owó tá à ń rí àrèrè ń bẹ àrèrè ń bẹ fíìmù náà là ń tẹṣọ mọ́ mo ti ta mọ́tò láti fi ṣe fíìmù rẹ̀ mo ti ṣe fíìmù lọ rí tó jẹ́ pé owó ó dá wa ní location mo ń ta mọ́tò mi mo dẹ̀ kò ní dúró torí iṣẹ́ passion ti hàn ní fúnṣẹ́ àná èèyàn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ fíìmù náà ṣàdìmọ̀ ṣe tí mo fi kọ́lé ẹ àsìkò tẹ́ ẹ̀ ń sọ yìí náà àsìkò tó yẹ pé home video gbogbo àwọn tá à ń ṣe àti àti gbàgbé lórí ẹ̀ kókò sọ́nà bẹ́ẹ̀ tààrà mọ́ torí ó ti wá ń di pé wọ́n ti fẹ́ máa rí wa ní àárí ah, àwọn ní tíátà kí ló ṣẹlẹ̀ à ń ṣiṣẹ́ yẹn àyè rí gbogbo owó tí à ń pa wọn wá pé àárín fíìmù yín káàkiri àdóńdó àárín fíìmù àdé kàlàbà àárín fíìmù àdé èkó àárín fíìmù ó yẹ kó máa padà dowó ààrẹ àpẹẹrẹ owó yẹn lára yín ṣùgbọ́n ọlọ́wọ́ kádà rẹ pé gbogbo ẹ̀ bó ṣe gbà tó wá lé sí ìgbà táwọn ti sọ pé iṣẹ́ ó fídíò tí ẹ kò ní nǹkan tó gidi mọ́ tó ń yọ jáde débi pé èèyàn ti máa ló ra táyà kẹ̀kẹ́ nú ẹ̀ débi pé máa ló ara kẹ̀kẹ́ débi pé máa ló ọlọ́dẹ ní àsìkò yẹn lólu ẹ̀ máa kọ́lé sí tó àsìkò ní gbogbo nǹkan ó sì yẹ yín àwọn tó ń ṣe village iwájú lè rún bérò kò sí yẹn ó máa kárí gbogbo ẹ̀ náà ṣíṣẹ̀ ń tẹ̀lé ni tẹ́yìn ò bá tọ́kùn ò bá balẹ̀ ó ṣe ṣe kó má lè ráyè kọ́ film village o torí tó bá kọ́ film village ọ̀hún gan èèyàn mélòó fẹ́ bẹ́ẹ̀ sanwó láti wá lò torí ọ̀kan délé sọ pé mo gbọ́ kán ṣe film village ó ní gbogbo film village kò gbé signboard síbẹ̀ tí gbogbo nǹkan tí film village ní wa ni ẹ ṣe ń sàn gbogbo approval tó ní ṣe ó ní how many film ló lè yà ń bẹ̀ cinema movie wo àti ìlú òyìnbó mélòó ló lè yà ń bẹ̀ hmm. so gbogbo nǹkan àsìkò ni tásìkò bá tó àmà ṣe bó ṣe yẹ kéèyàn ṣe. ẹ̀lú bàbá èkó ni èkó ni àwọn èèyàn ti mọ̀ yín dáadáa hmm. tẹ́ ti gbilẹ̀ tẹ́ ti rẹ́sẹ̀ wà rẹ̀ dáadáa ó dáyé pé ìlú Abẹ́òkúta lẹ wá kọ́lé sí pàápàá ilé tó tóbi báyìí. Ah. àti ilẹ̀ ni mo ti ní lọ́kàn pé ilé lèèyàn ti ń kẹ̀ṣọ́ ròde gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti ń lọ káàkiri ní tíátà ṣe pé iṣẹ́ wa lọ ṣùtù ń bò mí báyìí yìí mo rí ṣé lẹ́yìn débí ni ṣé lùyìn débí ni mo wá rí gbogbo ibi tá à ń lọ náà ibi tí wọn ti lè sọ fún pé ṣé ilé bàbá ẹ débí torí tá bá wo nǹkan tá à ń là kọjá pẹ̀lú àwọn ọmọ pàápàá àwọn tó máa náà àwọn làwọn ní àdúgbò àwọn làwọn ní ìlú wọn máa ń jẹ́ kó yọ pé àwọn pẹ̀lú bá ṣe ń lọ káàkiri tó oníkálukú níbi tó ti ṣẹ̀ wá and then Èkó sí Abẹ́òkúta kò jì rárá tí a bá ní ká máa fi gbò owó ta ní gbò ká máa fi develop Èkó nìkan tá a mójútó lu ta ta ti wá báwo ló yẹ fẹ́ develop so àti ilẹ̀ ló ti wà lọ́kàn mi pé kí n tiẹ̀ tó ṣe anything mo lè máa kọ́lé kí n ra lẹ́sìbò mi o àkọ́kọ́ ti máa kọ́ ibi tó wù mí ìlú bàbá mi kọ́ ti bí mi kí n fi nǹkan tó jẹ́ pé ó máa yáyì so àwọn bàbá ti sọ pé orírun wa rè ibi tá a ti wá látàbẹ́òkúta àwọn ọmọ ọmọ tèmi náà lè sọ pé bàbá ti wá rè then bàbá ti wá lọ́hùn yẹn ni so ọkàn wọn balẹ̀ irú bí n sìn àrà tó bá wọn mi lọ́lẹ̀ ibi tó jọ pa ogun apọ̀ nípòrò sódẹ́kẹ́ èrò pọ̀ mbẹ́ àwọn lè dára tó wọ̀n bó lóye dẹ̀ ṣe lórúkọ tó náà sáwọn mi á dèlù wọn náà tó lè dára tó wọ̀n so wọn dára tó wọ̀n nu lémi kò dẹ̀ tó máa lé wọn bọ́ta mo ṣe òpé jẹ́ kọ́kọ́ fi eléyìí sílẹ̀ náà then to contribute to the growth of my state and city pé bẹ́ẹ̀ náà ti ń darí gbogbo iṣẹ́ padà náà síbí so that's that's just tèmi five is fit ló fún ẹ lé. bó ló ṣe wáyé ẹ ẹ mọ̀ pé eégún kan kápẹ́ àti fún yàn sí pọ̀ lẹ́yìn tí community bá fọwọ́ sí pé ok o ẹni báyìí la fẹ́ kọ́ fún lórúkọ yìí ìjọba á lẹ notice sí community yẹn pé ẹni báyìí ṣe fọwọ́ sí kọ́ name street yẹn after parent tó ní alátakò wọ́n gbà lọ́wọ́ ẹ̀ sọgbà tí mo rí gbogbo gbèsè wọn èé eh, sáré tó takò wá kókó má fún wa ọlọ́run ò bá lórúkọ jẹ́ alihamdulilayi eh, ìyẹn ni pé ara àwọn dúkìá tí èèyàn fẹ́ máa fi lẹ̀ fọmọ nìyẹn so nígbà tó ń lẹ̀ sọ pé wọ́n fi ìfẹ́ hàn yàn ìlú mi ni òun ló fi jẹ́ pé èmi tèmi nífẹ̀ẹ́ ìlú mi ìlú mi náà padà tún ṣe kí ni ó fi ìfẹ́ hàn sí mi so tèmi ò bá ti ní lọ́kàn bẹ́yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé báwo ṣẹlẹ̀ fẹ́ ṣé wọ́n tó ta kété táwọn béèrè pé àti ẹ̀mọ́ olú tó ti wá ṣé yẹn nílùú yẹn gan máa láwọn fẹ́ pọ́n ilé débi kọ́ máa fún yẹn sí ìtàwọn fẹ́ néèmù complex àti pé ẹgbẹ́ ajórúkọ lẹ̀ dọ̀mọ̀ ẹlòmíì ò mọ̀ ohun tó máa jẹ lẹ́nu nìkan ló ń rò aláti máa ní ìfaradà culture sacrifice so that ọ̀dọ́ kò ní bọ́ sí fún wọ̀ kò ní wá sí ìlàkàkà fún ọmọ tí wọ́n rí kò sẹ́ni tó mọ tó máa ṣe é yàn bá ọ̀rẹ́ mi ní àtúwákọ̀ wá láti Kaduna ànàdé kò tó bá ṣe pa tán báyìí ọlọ́run àti ní àtúfẹ́ tún fẹ́ dá o màálù lè tún dá mi ní ìwẹ́ ò dáa màálù làbàdé padà tún láti Calabar. àwọn lọ kẹbi akọ máa gẹ ìyá yẹn léraléra ọlọ́run ò lájà tó máa gbé sí White House ẹbí àti wọn jẹ gbáàrẹ sí wọn lára jẹ sórí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la kò sẹ́ni tó ní kù kò sẹ́ni tó máa ju sáyé ṣùgbọ́n ká ní ọlọ́run ṣí wa lójú nǹkan tó fi jù wá lọ nìyẹn ní máa dé lẹ́yìn ọlọ́run ní fún anybody tó bá débẹ̀ ló ṣe máa mọ̀ pé ah ká ní mo mọ̀ bá má ṣe so adúpẹ́ lọ́lọ́run fáwọn àdúgbò àtijọba the, the government tí wọ́n choose ok ẹ̀ ń tẹ́fẹ́ nìyẹn àwa náà fọwọ́ sí wọ́n ní kọ́ name ló máa ní kí náà kọ́ ó ti wá jẹ́ lásìkò tí gbogbo ìlú ń pariwo kò sówó ń ta kò sówó lóde lẹ́yìn larú nǹkan báyìí mọ́lẹ̀ ẹ̀rẹ̀ sọ́lẹ̀ kan pé ẹ fẹ́ dúpẹ́ fọ́lọ́ ni. tí n bá mi ò mọ ife sọ lẹ́yìn pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òun láti dúpẹ́ lọ́wọ́ àwọn fans mi nítorí wọ́n máa ń sọ̀rọ̀ kan ní àwọn ogun tó ń ti inú ogun ṣẹ́ ohun Ọlọ́run bẹ́ẹ̀ ni olórin kan ní tí n bá jẹ́ ìyàtẹ̀yàn kan ò jẹ́ rí èmi náà jèrè téèyàn kan ò jẹ rí àmọ́ gbogbo bó ṣe fẹ́ rí náà tínú ẹ bá ti mọ́ sí ohun tó bá ń ṣe ó mọ̀ máa dàbí dánì mi ì lè sọ pé ibi báyìí ni mo iye báyìí ni mo kó jọ sí báyìí àbí iye báyìí ni mo kó jọ tí mo mu tó wá ní mi lára tí mo fi kọ́lé mo kàn ń mu ibi tí mo kàn ń ṣe mo dẹ̀ ń kọ mo dẹ̀ ń ṣe mo kọ mo ṣàmọ̀ pé gbogbo àpẹẹrẹ tí mo fi kọ́lé ibi tí mo ti rówó mo ṣe rówó kò sí tó bò kò sí tó pamọ́ fún everybody nígbà táwọn fi hàn náà kí lè léyìí ṣe rí kankan nítorí gbogbo ayé ṣe jọ tá à ń rí ṣe ń gbìyànjú tá à ń fíìmù yẹn private premier ọpọlọ kan ni so ọ ti pẹ̀gọ̀ wọ́n ti bú mi kí lè léyìí ṣe èèyàn márùn-ún wo fíìmù ẹ̀ èèyàn mẹ́wàá mi ìrírí lè rí o ọ̀bọ̀ yẹ̀mí yóò lè ti ju o olóòlò ṣófin mi kò yẹ mẹ́wàá èmi dẹ̀wọ́ tèmi ń bá yín ta òun ṣe owó Nàìjíríà owó Amẹ́ríkà tá a bá ṣẹni so téèyàn mẹ́wàá wá wo fíìmù mi èyí tó máa san owó tẹ ẹkẹ lọ fi wọlé ní hall tẹ máa fi wá wo fíìmù ẹ jókòó nulẹ̀ yín èmi máa bá yín. màá pilẹ̀ fún yín. màá pilẹ̀ fún yín ẹ máa wò mí nu fíìmù ẹ kọ̀ mí sọ pé tv yín tóbi ẹ dẹ̀ ní home theatre tó máa dún bíi sinimá ẹ bá mi gbé lẹ̀ tẹ́mi bá ti ń pilẹ̀ fún yín wọ́n ṣe ń wò mí lójú rẹ̀ wọ́n ń wo fíìmù ah, ẹ máa ti fẹ́ kù ah, kò yẹ yín inú wọn dùn ok ah tá bá ní ká lọ wo sinimá tòótọ́ a máa fi fifty dollar wọlé bọ̀ nítorí pé ẹgbẹ́ wa bá wà nulẹ̀ èmi máa fún yín ní two hundred dollar eléyà mú tó ẹ̀ at the end of the day owó tí ma nínú yàrá èèyàn kan òun ni sinimá bíi mẹ́ta tó bá kún bá nàìjíríà so kí lèèyàn fẹ́ tọ́lọ́ bá fún yàn ní ọpọlọ yẹn àti ìmọ̀ yẹn ó ní ṣe pẹ̀lú ìwà tó ti ń wù bọ̀ sẹ́yìn torí mo sọ lẹ́ẹ̀kan èèyàn ń wojú ọlọ́run wọkọ̀ ó yẹ yín èmi ò ṣe ṣe ọlọ́run ò mi o dẹ̀ sí nǹkan kan tó lè gbà lọ́wọ́ mi àìsàn lè gbà lọ́wọ́ mi èmi bá dàgbà tí bá ti sọ pààtì tó lè sinmi sí tí bá dàgbà má dẹ̀ dàgbà máa máa gbádùn lè máa gbádùn ẹbí wèrè mo máa rún ọmọ gidi nù lè torí pé mo jẹ ìyá ẹ mo ṣe kúrú yàtọ̀ kọ́ wà ní mo kàn ń ṣe tọ́lọ̀ fi parí ẹ̀ òun ni mo ṣe jẹ́ kẹ́rin ẹ ṣáà mo ṣe fún bóyá lọ dengepo àbá pákéjì àbá live fake life torí o ti ṣe ẹ mọ̀ ọmọ asọ́pá ọkùnrin àkínkọ́lé àwọn ọkùnrin tíátà àríṣe àwọn tó sọ yẹn tọ́ba láwọn ọkùnrin tíátà oríṣe ẹ fi hàn ìtàn ti yí padà àwa ti ń rí ṣe o torí pé àwọn fáǹsì yẹn náà lọ dúró tán dúró tì mí and they did they did wonderfully well ní Canada lamẹ́ríkà àti UK wọ́n jáde tán nígbà tójú ogun lé ní etí kan ọlọ́run ni òṣèlú náà. àwa kábílì kábílì. tàbí káṣẹ lẹ́yìn. lẹ́yìn àtúbí rẹ̀ ọkàn sí. strategy ló ó pààyàn invite wọn wọ́n náà wọn ẹ tún ní eléyìí ọ̀yìn tẹ́tún lọ́n tẹ́tún lọ́n ṣù nínú ilé sílé ṣé ìwé tẹ kàlẹ́ lẹ́yìn ni àbí bàbá kan ló wà ń gbẹjọ́ tó ní Yomi ṣe báyìí ní báyìí. tó bá jẹ́ kíyàn kan ló sọ fún mi pé kì í ṣe bẹ́ẹ̀ ṣe ò pé ìgbà kan tẹ̀sí kọ́kọ́ sọ fún mi yẹn ló máa ti kọ́kọ́ sú mi ah, irú tó bá jẹ́ pé fa ló sọ ah, hmm. mi kí ni mo ṣe tí bá ṣe yẹn ẹ̀dẹ̀ forí jì mí tó bá yẹ pásítọ̀ lóní ẹ máa rìn gan o ẹ ṣe àdébáwọn gbogbo ẹ̀ náà ẹ kà sọ pé ọlọ́run ọba ló ṣàmì sí bọ́n tó ọlọ́run ò fẹ́ pidán kò fẹ́ kọ́ máa sọ pé hmm, irọ́ ni bóyá kò kíni ló gbé irọ́ ni bóyá kò kíni kan ọlọ́run ni ẹ máa rí o wà tí wàá ní ọ̀ ní rí ìnira yẹn àwọn èèyàn ló ń bá mi kẹ́dùn pé ṣé kò máa rẹ̀ èmi dẹ̀ ń gbádùn ara mi lọ mo tún ti dé sí nàìjíríà ẹ wo gbogbo tọ́ọ̀ tí mo lọ mo ṣe ń láǹdì báyìí pẹ̀rẹ̀ January 4 to 8 plane mẹ́sàn-án ni mo wọ̀ lamẹ́ríkà pléènì mẹ́sàn-án torí pé mò ń ṣe òfin káàkiri January first táwọn èèyàn young badu. happy new year mi ṣe òfin káàkiri ẹni tó kọ́kọ́ wo fíìmù mi ní January first one million film Wow. Wow. Wow. ló nà. kí ló kọ fíìmù náà. ibi ọmọ ni kò sí jáde fíìmù tí o ti jáde tèmi ti fi kọ́lé tí mo fi kọ́ ọgbẹ́ ẹ jọ kí lára mo bá wù ìkẹwò tó wọ́n ti ẹ̀ wáwò wáwò báwo lẹ̀ ṣe ní ìwà tí wọ́n ti kọ́lé ẹ̀ ti ẹ̀ wò torí kọ̀ọ̀kan ẹ̀ wọ́n máa ń pẹ́ fíìmù tó wà fẹ́ kọ́lé tó fi kọ́lé náà ló fẹ́ wò ó ká bọ́ọ̀sì bọ́ sí ọlọ́run àbọ̀ ebi kọ́ gbogbo yẹn ò ń ṣe nǹkan tí ibu ìyá tó bí àdìwà tó bí mi gan ọ̀ lè pẹ́ tó bá dé stage kan ọlọ́run máa fàyè lẹ̀ pé kò sí bó ṣe fẹ́ máa ló gbọ́ tó àbò oníkiri kan fàyè mi ọlọ́run lẹ̀ mo dẹ̀ débẹ̀ ọlọ́run sọ pé kó tó filẹ̀ mi gan máa fi ààyè yẹn lẹ̀ ẹ filẹ̀ fún ọlọ́run ló dá sí ẹ̀yà ló jáde tán ló ti yẹyìn ọlọ́run ni èmi ò mọ bóyá ṣe o torí mi ń tọ̀yàn kò sẹ́ni tó sọ pé kolokolo ó yá máa lọ owó máa ló ń bì o ọ̀bọ mi kò sí tó bá yẹ kó sọ pé máa lọ káàkiri irú fídíò tí mò ń pín káàkiri yẹn aláàtì pọ́nra wa hmm. lè o lè má pa àwọn yẹn kókó má pẹ́ text message hello show kan ọjọ́ ẹ lójú wọ́n á rí sí ibẹ̀ pé ah, tó fi pọ́n mi létò èmi náà pọ́n ẹ lé padà tó ti yẹn àwọn ọ̀dẹ̀ ṣe gbogbo ẹ̀rọ̀rùn mi ò ṣàárẹ̀ lójú ọ̀nà mi ò lásídẹ̀ǹtì lójú ọ̀nà mi ò ṣe kankan ṣébi tún ni ẹ̀yọ̀ ṣébi ni aṣáára àwọn tó ń tọ́ wọn mi fi yọ wọn tó ń ṣò sinimá wọn náà lásídẹ̀ǹtì bẹ́ẹ̀ ilé kan wó wàhálà ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo bá ṣe lọ káàkiri ẹgbàriwo ṣe ìwà ìjàmbá ṣẹlẹ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ èmi kọ́ ọlọ́run. sà kí ni ìmọ̀ràn yín fún àwọn tó ń bọ̀ lẹ́yìn tó bá ní sùúrù tó lọ́lọ́hùn tó dẹ̀ ní ìtẹríba tó pọ̀ kó máa ó yẹ kó lè jẹ́ kí inú ẹ mọ́ gbogbo tó bá ṣe tó bá wà lóyà sínú ò bá ti mọ́ wọ́n ní inú bí wọ́n jà jòògùn ó lè fẹ́ ga àbí kó fẹ́ débi òkè kí inú ẹ má mọ̀ kó má ti fọgbọ́n àti sùúrù ṣe torí pé gbogbo nǹkan lé ayé kọ́ ni wàdùwàdù gbogbo nǹkan lé ayé kọ́ ni ògùn gbogbo nǹkan lé ayé kọ́ ni àdúrà tó máa ń ṣe ẹ jẹ́ àsopọ̀ yẹn fúnra wa torí pé nàìjíríà ẹ̀wọ̀n káwa ní gbogbo nǹkan àdúrà ni ẹ ní good fibre ẹ ní good network ẹ máa gbàdúrà kí ringtone wá ẹ jọ tẹ bá provide good network tẹ fi nǹkan sínú ilẹ̀ ẹ wáyà tó yẹ kẹ gbé sábẹ́ network ìrọ̀rùn ló máa wá ó máa ti pọ̀ jù wá lọ ó máa speed nígbà tẹ ẹ jọ́ bó o ṣètò ẹ̀ ẹ máa gbàdúrà pé ìwọ náà bá jẹ́ kó ríǹgì o jẹ́ kó ríǹgì o gbogbo kọ́kọ́ ni àdúrà èmi wà ṣeun tó yẹ kó ṣe lásìkò nígbà tó ṣe kéde tó tó tó tó tó níyì. wọ́n àǹfààní àwọn tí ó wà wọn nípa àwọn sínú sọ̀rọ̀ kọ̀ọ̀bá kí ni àwọn challenges tẹ fi sí nígbà tẹ́lẹ̀ sọ ìlọ́wọ́. ẹ wo òun mú àlè fún gbọ́ ẹ̀ bíkọ́sì tàbí ajókòó èmi gan gbádùn ibẹ̀ yín gbádùn ibẹ̀ mo ṣe dúró yẹn náà ẹnájì ni ẹ̀ka ẹ̀ máa jó lọ́sàn tó sì yẹn ẹ̀ máa wájọ̀ míì ẹ̀ máa ṣe interview ẹ̀ ní gbogbo ẹ̀ lẹ́nu. ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ bá.

adúpẹ́ o èèyàn mi pábí àpẹẹrẹ pé a ṣe lónìí rè ka gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀. Bàbá wa mú bá ẹ kú oríire o, ẹ kú oríire o lójú yín tàbí sílé ọmọ yín báyìí gbogbo wa pátápátá lójú wa àwa náà mọ̀ àmín ọmọ tí náà á sì rí ẹ̀ ní sweden seven yomi bami babi street was commissioned by my father mr musbao ajayi fadimu on the first of May 2024, I dedicated, I dedicate this Monday to the loving memory of my mother, wow. the Mrs. Olawe, Ija, Senayo, Senayo, Abi, Bismillah, Bismillah, Bismillah, Bismillah, Bismillah, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد and also my fans and Almighty Allah. Allahu Akbar. Allahu Akbar. Allahu Thank you, thank you, thank you everyone. Thank you. òun náà ni ètò ìwé káàkiri àgbàlá etí ẹ̀wò tẹlifíṣàn alórí fún ọmọ Yorùbá nílá ni Yomi Fabiyi ṣe ò nílùú Abẹ́òkúta níbi tí ó ti fi ilé ọ̀hún fi sọ́rí bàbá tó bí ohun tí ọkọ̀ sílẹ̀ ní this building seven Yomi Fabiyi Street was commissioned by my father Mr. Muslau Ajani Fabiyi on the first of May 2024. I dedicate this building to the loving memory of my mother, late Mrs. Falawe Adigatu Senayan Fabi. Also to my fans and Almighty Allah, God. Kí Ọlọ́run ọba kí o fi bí ọba àfi àlùbáríkà sí. Oníjó náà o, onídàá àrùn bẹ́ẹ̀ ni kò ní gbóná mọ́ o. Bàbá ẹ̀fọn ìjọ. Ẹ̀fọn ìjọ. Ẹ̀fọn ìjọ àmàkú àṣeyẹ sa. so for the record sir fún àkọsílẹ̀ tó dájú sir. ẹ máa ṣe tí ń lọ. orúkọ yín lẹ́kọ̀ọ́ sir. èmi ni samusuba fàbíyà jàmí. ẹni tí í ṣe bàbá. bàbá yomi fàbí. bàbá èyí tí ó ń ṣe lónìí oríire yìí ibi báyìí akárè gbogbo wa akárè yìí náà pẹ̀lú mi dùn gidigidi lọ́wọ́lọ́. iṣẹ́ sinimá ni ọmọ jù tukí ní ìjọ tó fi bó ń ṣe tó ń ṣe lé ní nígbà tó ti ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó ni bó lè ṣe tẹ́wọ́ gbà á sí. tàtúbẹ̀rẹ̀ náà a encourage yẹ lórí pọ̀ yẹ kó tẹ̀síwájú pẹ̀lú àdúrà ọlọ́dẹ ìrànlọ́wọ́ ẹ̀fẹ́lẹ́ ìmàmá ẹ̀ tó ṣaláìsí hmm. ó ṣe gudugudu ìlú àdúrà ẹ̀nà pé kò sí kó tóyàn fẹ́ ṣe tí ó nílò àdúrà ọlọ́dẹ gbàdúrà wa lórí ẹ̀ ọlá afa àlùbáríkà sá ọgbẹ́ adalẹ́ sá o ẹ ṣeun sá. òun náà ni ẹ ti ní ẹ wọ́n máa tó bẹ̀rẹ̀ àdúrà àwọn afá àti jókòó wọn ti wà níkàlẹ̀ láti. wọ́n ṣe tán rẹ́kọ̀ọ́ jọ ìwọ̀n tẹ́lẹ̀. صلاة والسلام يلتقى به وبه في الدنيا والآخرة gbogbo àwọn tí ó já sí pé alájùwà Lukman Yomi Fabiyi Araba ìmọ́lẹ̀ gbogbo ayé tó bá ṣe pé torí ìdùnnú àti ìdùnnú gbogbo aláṣíwájú.